ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa náà ni still on the matter yorùbá nation no retreat no surrender hmm. mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ ẹ̀yin la ó máa wá bá àwa náà la máa wá. Hmm tó gbogbo ọmọ yorùbá pátápátá lápapọ̀ it is still what we will still be doing you know. tá à ń ṣe náà ni still on the matter yorùbá nation no retreat no surrender lọ́wọ́ yìí a ò fàyè gbà fún anybody mọ́ àsìkò òmìnira tàwa náà ti tó gbogbo ọmọ yorùbá pátápátá ẹ dákun ẹ jẹ́ ká jí gìrì ẹ jẹ́ ká jí dìde nítorí wípé èyí tó fi ọ̀bọ lọ̀ wá ó ti tó. Hmm. hmm mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀pọ̀lú ìlú gbogbo ẹ̀yin ládéládé ilẹ̀ yorùbá pátápátá gbogbo yín ni mo kí ẹ kú ìfọmọnìyàn ṣe hmm, ọ̀dẹ̀ òdùn bí ẹ kú ọrọ̀ ajé tá à ń bá ká ọlọ́run ó yọ gbogbo wa káríkárí tó ìròyìn kan màrè o hmm, ìròyìn ìbalẹ̀ gùjẹ̀ ìròyìn ayọ̀ ni kò kí ń ṣèròyìn rárá ṣùgbọ́n ìròyìn tó múnú etí èèyàn dùn ni ẹ gbọ́ bó ṣe lọ. Hmm. ìròyìn ayọ̀ rèé o a kú oríire o gbogbo àwa ọmọ Yorùbá bẹ̀rẹ̀ látòrí bàbá wa olóyè ọlọ́lá jùlọ chief adéyẹmọ adéníyì sunday ìgbòho òòṣà hmm. mo tún kí gbogbo àwa bàbá wa pòfẹ́sọ ọ̀jọ̀gbọ́n ni adébànjí akíntóyè mo kí yín nítorí pé a ti kú oríire oríire kí nìyí hmm. a kú oríire hmm. ẹ̀yin ènìyàn ẹ wá ẹ jáde kẹ ẹ wá gbọ́ gbogbo ọmọ yorùbá pátápátá nílé lóko lọ́nà lẹ́yìn odi gbogbo yín pátápátá ẹ jáde túyáyá kẹ ẹ wá gbọ́ ìròyìn ayọ̀ yìí. Hmm gbogbo àwọn ọ̀rọ̀ tí bàbá wa Ìgbòho ṣá ti sọ gbogbo ẹ̀ gbogbo èyí tó ti sọ sẹ́yìn gbogbo ẹ̀ ló ti ń wá sí ìmúṣẹ báyìí hmm. ẹ kíra fún bàbá wa Sunday Ìgbòho òòṣà àti bàbá wa Adébánjí Akíntóyè ẹ wò ó hmm, ìjà òmìnira yìí a ó jáde bí èrè a ó jáde bí tá a fi gba òmìnira tira wa ni hmm. ìròyìn ayọ̀ náà wípé ní gbogbo seven hundred and seventy four local government Hmm. àwọn adájọ́ ti pa àṣẹ wọ́n ti declare wípé tí gbogbo tí gbogbo owó tó bá ń wọlé wọlé ní local government ìyẹn ní local government ìyẹn náà kó máa dúró síbẹ̀ wọ́n ní pé gbogbo owó tó bá ń wọlé ní local government kọ̀ọ̀kan wípé kó máa dúró síbẹ̀ hmm. ní owó tó ń wọlé ní ìjọba ìpínlẹ̀ hmm, àwọn ohun ni kán máa pín nǹkan wọn fúnra wọn kán má ṣe jẹ́ kó dé òkè mọ́ wọn ní kó dúró sí ibẹ̀ kò sí pé gbogbo wọn remit sí àbújá mọ́ wọn ní kólíkálukú owó tó bá ń wọlé ní gbogbo seven hundred and seventy four local government yìí ibẹ̀ ni kọ́ ti máa ṣe kíni kọ́ ti máa ṣèdájọ́ ẹ̀ kọ́ má ṣe fi owó kọ̀ọ̀kan ránṣẹ́ sí àbújá mọ́ àwọn alàgbà àwọn alàgbà yẹn ìjọba yìí ìbílẹ̀ alága ìjọba ìbílẹ̀ um àwọn ni kọ́n máa mójútó àwọn ni kọ́n máa mójútó wípé nǹkan kan ò tún gbọdọ̀ lọ sí àbújá mọ́ kò sí um kò sí ogun àtọwọ́dọ́wọ́ mọ́ o um tẹ́lẹ̀ tó jẹ́ wípé owó gómìnà ọwọ́ gómìnà ni ó máa ń dé sí ṣùgbọ́n nísìnyí tí gómìnà náà máa sì gbẹ́sẹ̀ lé e, tó jẹ́ wípé gbogbo ẹ̀ ló máa ń tẹ̀ rì hmm. tí ìlú dẹ̀ ń dàrú tí wọ́n dẹ̀ rí nǹkan kan ṣe sí nǹkan ò sì lọ déédéé ṣùgbọ́n ní báyìí àwọn adájọ́ ti declare wípé kí gbogbo owó tó bá ń wọlé wá láti local government pátápátá ni kán máa pín fúnra wọn hmm. ẹ̀yin ènìyàn ṣe rí wípé ìbẹ̀rù òmìnira ti ń dé díẹ̀díẹ̀ kò sí pé bóyá wa ló ń remit fún local government fún Abuja mọ́ kò sí pé bóyá à ń sẹ́ǹdì owó kankan sí Àbújá mọ́ tí gómìnà ọ̀tọ̀ ni tó máa sẹ́ǹdì ọ̀tọ̀ ni tó máa pè fún wa kò sí ìyẹn mọ́ ẹ̀yin ènìyàn mi nítorí wípé ìjọba gan ti declare pé gbogbo owó tó bá wọlé pátápátá ni kí wọ́n máa ṣe kíni ni kí wọ́n máa ná fúnra wọn kò sí wípé ẹ̀ eh, à ń fi owó kan ránṣẹ́ mọ́ kò sí wípé ẹ pẹ́pẹ́ sí o owó eléyìí ni wọ́n ń lò ní báyìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ o hmm. ẹ̀yin ènìyàn mi ṣe rí i pé ohun ayọ̀ lélẹ́yìí ohun ìdùnnú mà lélẹ́yìí kẹ́ ẹ ní báyìí àá lè mọ nǹkan tó kàn gan àá lè fi owó wa ṣe nǹkan tí a bá fẹ́ ṣe tó ẹ̀yin ènìyàn mi ṣe rí i pé ohun ayọ̀ rèé ìbẹ̀rẹ̀ òmìnira wa ti ń wọlé dé báyìí báyìí kí a máa ṣe kí ni ká máa gbáradì fún òmìnira ara wa ni òmìnira wa ti ń dé o nítorí wípé ariwo wa ti dé òkè àwọn àwọn àgbààgbà ti mọ̀ ariwo wa ti ti balẹ̀ wípé bẹ́ẹ̀ ni nǹkan tá a fẹ́ lélẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òmìnira ara wa la fẹ́ ẹ jẹ́ kó mọ̀ pé a ò fẹ́ nǹkan méjì ju òmìnira tiwa lọ so fún ìdí èyí ẹ jẹ́ ká gbọ́ àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan tí àwọn ènìyàn sọ nípa òmìnira wa. Ìgbòho hmm. Òòṣà owó baba dámì bàbá wa Bánjí Akíntóyè hmm. ẹ kú iṣẹ́ bàbá tó. ẹlòmíràn tún kọ́ síbí ó ní Ìgbòho Òòṣà owó baba dámì freedom for Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo Yorùbá nation la no going back total freedom for yoruba nation no going back hmm, yes it's true na wetin we want we declare yorùbá sọ pé fúnra ẹni la fi ń kọ méje fúnra ara ẹnu ẹni la fi ń kọ méje ní báyìí a ò fẹ́ nǹkan mímọ́ is still what we demand for total freedom for chief olóyè sunday igbòho hmm. adúpẹ́ o ẹ̀yin olórí wa ní nàìjíríà adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ yorùbá nation la fẹ́ yorùbá nation no going back. Hmm, hmm. And èèyàn mìíràn tún to sí the local government will not be able to pay the worker salary ah ah hey well adúpẹ́ lọ́wọ́ court tó pàṣẹ yìí ẹ̀yin èyí hùwà o Yorùbá nation ló fẹ́ la fẹ́ no going back my people still on the matter na Yorùbá nation we want in as much as possible please share it all over the world let them know that it is our right nǹkan tá a fẹ́ lélẹ́yìí so they should give us what we demand for because it is our right and likewise I will always greet my people mo ṣe máa ma fèyí kí àwọn ẹni ire ẹni ire ẹni ẹ̀yẹ ẹni tó ń dúró fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá olóyè Chief Sunday Igboho Oòṣà bàbá kẹ́ ẹ pẹ́ o hmm, ẹ wò ikú ò ní yín pa in as much as possible my people subscribe to it share to it like follow let people know that it is yoruba nation we want no retreat no surrender tó a ó máa fi èyí ṣe ìdágbére nítorí wípé kí ni ilé làbọ̀ sinmi oko ẹ̀dá in as much as possible until this channel next time we use this opportunity to say ó dàbọ̀. thank you